ó yẹ fún wa nísinsìnyí láti tọ̀ ọlọ́run lọ láti sọ fún ọlọ́run wípé àwa náà ti wá fún ìbùkún tiwa lónìí wípé kí ọlọ́run kí ó bùkún wa kí a má bàa padà lé ọwọ́ òfo. ní orúkọ jésù kristi olúwa wa olúwa ọlọ́run wa a lọ́wọ́ yín wípé agbára yín kì í kùnà adúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá ẹ jẹ́ ẹni tí ó máa ń fi ìlérí fúnni tí ó sì máa ń mú ìlérí náà ṣẹ à ń bẹ̀bẹ̀ wípé lónìí bí a ti wá tí a ó sì gbàdúrà sí yín wípé ẹ ó gbọ́ àdúrà wa ní orúkọ Jésù gbogbo ibi tí ìṣòro wà gbogbo ibi tí àìní wà gbogbo ibi tí ìdánilóró ọwọ́ ìṣó wà ní ìgbésí ayé wa ẹ bá wa mú ọ kúrò ní orúkọ Jésù à ń bẹ̀ yín wípé bí ẹlẹ́ṣẹ̀ ṣe ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí ẹ ó gba ọkàn rẹ̀ là bí àwọn aláìsàn ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí ẹ ó dá wọn ní ìdè àti bí àwọn tí a ń dá lóró láti ọwọ́ ẹ̀mí èṣù bí wọ́n ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí à ń bẹ̀bẹ̀ wípé ìdáǹdè láti àtọ̀run wá ìdásílẹ̀ láti ọwọ́ yín wá ẹ ó fún wọn ní orúkọ Jésù ẹ gbọ́ àdúrà wa ẹ ṣàánú fún àwọn ènìyàn yín ẹ jẹ́ kí a padà lọ sí ilé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ní ọkàn wa ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. nínú Pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkejìdínlógún àti ìkọkàndínlógún lè a ti mú àkòrí ọ̀rọ̀ wa ní àṣálẹ́ yìí Pétérù kínní orí kínní láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye tí bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù tí kò lé àbàwọ́n àní ẹ̀jẹ̀ Jésù Kristi ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí ni ẹ̀jẹ̀ Kristi ẹ̀jẹ̀ iyebíye ẹ̀jẹ̀ Kristi ẹ̀jẹ̀ iyebíye ẹ̀jẹ̀ Jésù Kristi jẹ́ iyebíye níwájú Ọlọ́run fún ìràpadà wa fún ìmúláradá wa fún ìdáǹdè wa àti fún bí a ṣe lè súnmọ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ kí Jésù kí ó tó wá sí ayé yìí ẹ̀jẹ̀ àgùntàn ni a fún àwọn ọmọ Ísírẹ́lì láti fi máa ṣe ètùtù fún ọkàn. ẹlẹ́ṣẹ̀ ní orí kẹtàdínlógún ni a ti ń ka ẹsẹ̀ ìkọkànlá lẹ́fítíkù orí kọkàn orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá nítorí pé ẹ̀mí ara ń bẹ nínú ẹ̀jẹ̀ èmi sì ti fi fún yín láti máa ṣe ṣètùtù fún ọkàn yín lórí pẹpẹ ẹ̀jẹ̀ ní í ṣe ètùtù fún ọkàn gẹ́gẹ́ bí a ti máa ń gbọ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo Ọlọ́run láti ìgbà tí Ádámù ti ṣubú kúrò nínú ipò tí a dá ipò tí a fi sí láti ọwọ́ Ọlọ́run láti ìgbà náà ni ẹ̀ṣẹ̀ ti ń jọba lórí gbogbo àwọn ènìyàn tí wọ́n wá sí ayé yìí láti ìgbà náà ni a sì ti fi ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ akọ màálù tàbí ẹ̀jẹ̀ ẹranko fún wọn láti lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wọn títí ó fi di ìgbà tí Jésù wá sí ayé tí Ọlọ́run pinnu láti ṣe àṣepé ìgbàlà àti ìràpadà wa ẹ̀jẹ̀ ẹranko wọ̀nyí ni a máa ń fi ṣètùtù fún ọkàn wọn èyí ni a kà nínú lépítíkù tí a ti kà sí wa nísinsìnyí wípé ẹ̀jẹ̀ wọ̀nyí ni ó ń ṣe ètùtù fún àwọn ọkàn tí wọ́n ti ṣáko lọ àwọn ọkàn tí wọ́n ti dẹ́ṣẹ̀ àwọn ọkàn tí wọ́n ti fi ibi tí Ọlọ́run fi wọ́n sí tẹ́lẹ̀ tí wọ́n ti fi irú ipò bẹ́ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ní tí ó di àkókò tí Ọlọ́run fẹ́ ṣe àṣepé ìgbàlà àwọn ẹ̀dá. E tó sì fẹ́ fi ìràpadà ńlá fún wa ó rán jésù kristi ọmọ rẹ̀ láti kú fún wa láti ìgbà náà ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ ẹranko kò níye lórí mọ́ kò sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ ọlọ́run mọ́ bí a bá rí ẹnikẹ́ni lónìí tí ó sì ń ta ẹ̀jẹ̀ ẹranko sílẹ̀ tàbí ẹni tí ń ṣe ètùtù tàbí ẹni tí ń rúbọ ó yẹ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ wípé láti ìgbà tí Jésù Kristi ti kú lórí igi àgbélébò ni ẹ̀jẹ̀ ẹranko kò ti níye lórí fún ìgbàlà tàbí fún ìdáǹdè tàbí fún ètùtù tàbí fún ìràpadà wa nínú Hébérù orí kẹwàá láti ẹsẹ̀ ìkarùn-ún Hebrew orí kẹwàá láti ẹsẹ̀ karùn-ún nítorí náà nígbà tí ó wá sí ayé ó wí pé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ ṣùgbọ́n ara tí ara ni ìwọ ti pèsè fún mi ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí nígbà náà ni mo wí pé kíyèsí nínú ìwé kíkà lè àgbékọ́ nípa ti èmi mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run ní àti ọdún dé ọdún fún ọdún púpọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún ọdún ní ọ̀nà mẹ́rin ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń ṣe ìrúbọ ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń mú ẹran wá síwájú olówa ṣùgbọ́n nígbà tí àkókò tó tí Jésù yóò wá sí ayé a wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí àwọn ẹbọ wọ̀nyí mọ́ nítorí bẹ́ẹ̀ láti ìgbà náà tí Jésù ti dé ni ó ti jẹ́ wípé níwájú olówa àwọn ẹbọ sísun tàbí ẹran pípa tàbí à ń ṣètùtù tàbí à ń ṣe ohunkóhun tí ó jọ wípé à ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti mú ẹ̀ṣẹ̀ tàbí àìsàn tàbí àìní tàbí orí búburú kúrò ni ó ti jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olówa mọ́ èyí ni ó fi sọ ní ẹsẹ̀ kẹfà tí a ti kà nísinsìnyí wípé ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí nítorí náà bí ẹnikẹ́ni bá wà níhìn ní àṣálẹ́ yìí tí ó jẹ́ wípé ó ń káàkiri ó ń robọ ó ń pẹran ní ìrètí wípé ẹran tí a pa yìí tàbí ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí yóò mú ẹ̀ṣẹ̀ àti orí búburú tàbí àìsàn tàbí àìní kúrò à ń sọ fún wa wípé irú nǹkan wọ̀nyí ọlọ́run kò ní inú dídùn sí i mọ́ ṣùgbọ́n wípé nígbà náà ni mo wí pé kíyèsí nínú ìwé kékàlẹ̀ àti pé kọ́ nípa ti èmi èyí jẹ́ ohun tí a ti kọ sílẹ̀ nípa Jésù Kristi wípé mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run ìfẹ́ rẹ Ọlọ́run tí a ń sọ níhìn ni wípé Jésù lọ sí orí igi àgbélébò ó kú ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìwọ àti fún èmi tí o rántí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 lẹ́sẹ̀kẹsẹ̀ tí jésù ti dé ni a ti fi òpin sí ẹran pípa ni a ti fi òpin sí ìrúbọ ni a ti fi òpin sí ẹbọ sísun tàbí irú ẹbọ mìíràn tí àwọn ọmọ Ísírẹ́lì máa ń rú nítorí pé Jésù Kristi ni a wá fi fún wa nísinsìnyí láti kó ẹ̀ṣẹ̀ wa lọ èyí ni Aísáyà wòlíì ti rí láti ọjọ́ pípẹ́ tí ó sì sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ìgbà kan wà tí Jésù Kristi yóò dé èyí tí ṣe ọmọ Ọlọ́run tí a pè ní Emmanueli tí ṣe wípé Ọlọ́run wà pẹ̀lú wa wípé nígbà tí ó bá dé yóò jẹ ìyà fún ẹ̀ṣẹ̀ wa àti nígbà tí ó bá ti jẹ ìyà fún ẹ̀ṣẹ̀ wa ni a rí wípé yóò kó àwọn ẹ̀ṣẹ̀ àwọn tí ó bá gbàgbọ́ lọ bí o bá wo Isaiah orí kẹtàdínní àádọ́ta láti ẹsẹ̀ ìkẹta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 láti kó ẹ̀ṣẹ̀ wa lọ láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo àgbáyé kì í ṣe fún àwọn Júù nìkan ṣùgbọ́n fún àwọn kèfèrí pẹ̀lú ó ń sọ fún wa wípé akẹ́gàn rẹ̀ bí o bá ti ka ìwé ìhìnrere ti Matthew tàbí ti Marko tàbí ti Luke tàbí ti Johannu ó rí i wípé akẹ́gàn Jésù lọ́pọ̀lọpọ̀ lẹ́sẹ̀ nígbà tí a ti bí nígbà yìí ni a ti ń kẹ́gàn rẹ̀ nígbà tí ó sì wá ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ọmọ Ísírẹ́lì tí tí ó fi lọ sí orí igi àgbélébò láti kó fún wa ni a ti ń kẹ́gan rẹ̀ ní ẹsẹ̀ kẹrin lóòótọ́ ó ti rò ìbìnújẹ́ wa ó sì gbé ìkáàánú wa lọ ṣùgbọ́n àwa sí bí ẹni tí a nà tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run tí a sì pọ́n lójú ṣùgbọ́n a ṣá lé ọgbẹ́ nítorí ìrékọjá wa apáálé ara nítorí àìṣedédé wa ìnà àlàáfíà wa wà lára rẹ̀ àti nípa ìnà rẹ̀ lè fi mú wa lára dá bí a bá sọ wípé a ṣá ènìyàn lé ọgbẹ́ ó mọ̀ wípé ohun tí yóò jáde ni ẹ̀jẹ̀ bí a bá ṣá ènìyàn lọ́gbẹ́ nígbà tí a ṣá Jésù lọ́gbẹ́ nígbà tí a kàn án mọ́ orí igi àgbélébòó nígbà tí a fi adé ẹ̀gùn dé Jésù lé orí nígbà tí a fi ọ̀kọ̀ kan lé ẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ Jésù tí ó jáde èyí wà fún ìràpadà wa èyí wà fún ìdáǹdè wa ó sì wà fún ìgbàlà wa pẹ̀lú nítorí tìrẹ nítorí tèmi ni a fi ṣá Jésù lé ọgbẹ́ nítorí ìrékọjá rẹ nítorí ìrékọjá mi èyí jẹ́ nítorí ohun tí a ṣe tí a fi ré òfin Ọlọ́run kọjá ohun tí a ṣe tí a fi dẹ́ṣẹ̀ ohun tí a ṣe tí a fi ṣẹ̀ sí ọlọ́run nítorí èyí ni àfiṣàlẹ ọgbẹ́ àpáalára nítorí àìṣedéédé wa bí a bá sọ nípa àìṣedéédé nígbà tí ènìyàn bá rìn ségesège tí kò rìn déédé èyí ni bíbélì ń kà sí ẹ̀ṣẹ̀ tàbí àìṣedéédé nítorí nǹkan wọ̀nyí ni a fi pa á lára tí a sì ṣàlẹ ọgbẹ́ ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa láradá mo fẹ́ fún ọ ní ohun mẹ́jọ tí ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó ṣe fún ọ tí ó ṣe fún mi ìkíní ni wípé ó rà wá padà lọ́wọ́ ìgbèkùn èṣù ó rà wá padà lọ́wọ́ agbára èṣù ó rà wá padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí ó ti dè wá ní ìgbèkùn jẹ́ kí a tán padà sí Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkejìdínlógún pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkejìdínlógún dé ẹsẹ̀ ìkọkàndínlógún níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù tí kò sì lé àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi gbogbo ẹranko tí àwọn ọmọ Ísírẹ́lì fi ń rúbọ bí a bá wò ní fínífíní gbogbo ayé ní láti àsìkò Ádámù ni ó ti wà lábẹ́ ìgún Ọlọ́run nítorí bẹ́ẹ̀ àti ènìyàn àti ẹranko àti ohun ọ̀gbìn àti ohun tí ó wà ní ìlú àti ohun tí ó wà ní oko ni ó wà ní abẹ́ ìgún Ọlọ́run èyí ni ó fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè mú wọn pé kò sí ilé mú wọn jẹ́ mímọ́ pátápátá ṣùgbọ́n Jésù ni ó wà ní àìlábòkò àìlábàwọ́n nítorí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ ó jẹ́ ẹ̀jẹ̀ pípé ẹ̀jẹ̀ mímọ́ ẹ̀jẹ̀ tí ó ṣe iyebíye èyí ni a fi ń rà wá padà bí a bá sọ nípa ìràpadà bí o bá ti jẹ́ ẹni tí ó ka àwọn ìwé ìtàn ní ilẹ̀ Yorùbá ó mọ̀ wípé ní àkókò ẹ̀rú bí a bá mú ẹnikẹ́ni lẹ́rú à á lò ó gẹ́gẹ́ bí ẹrú a lè lù ú gẹ́gẹ́ bí ẹrú a lè pìyà jẹ gẹ́gẹ́ bí ẹrú àti ẹ̀ lè pàápàá gẹ́gẹ́ bí ẹrú ṣùgbọ́n nígbà tí olùdásílẹ̀ olùdáǹdè nígbà tí a ṣe òfin titun wípé kò sí ẹni tí ó yẹ kí ó wà ní abẹ́ ìsìnró mọ́ nígbà yìí ni àwọn ẹrú di òmìnira nígbà tí àwọn ẹrú wọ̀nyí sì di òmìnira a kò lè fìyà jẹ wọ́n tàbí kí a lù wọ́n tàbí kí a pa wọ́n gẹ́gẹ́ bí ẹrú mọ́ èyí ni Jésù Kristi ṣe fún wa wípé a ti jẹ́ ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹrú nítorí ẹ̀ṣẹ̀ wa ẹrú nítorí àṣírí tí ó wà ní ìgbésí ayé wa ẹrú èṣù ó sì ti kan àbàmọ́ wa lẹ́sẹ̀ ó sì ń fi ìyà jẹ wá nígbàkígbà tí ó wò ó ó lè fi àìsàn tí ó bá fẹ́ sí wa lára nígbà tí ó bá sì wò pẹ̀lú ó lè sọ wá di aláìní ó sì lè pa wá ohunkóhun ni èṣù lè ṣe fún àwọn tí wọ́n wà ní abẹ́ ìkáwọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà tí o bá gba Jésù Kristi gbọ́ ẹ̀jẹ̀ Jésù yìí ni a fi ń rà wá padà bí o bá wo Galatia orí kẹta ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ìgún òfin ẹni tí a fi ṣe ègún fún wa nítorí tí a ti kọ pé ìfibú ni olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi kí ìbùkún abrahamu kí ó lè wá sórí àwọn kèfèrí nípa kristi jésù kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́ nítorí náà bí o bá rántí wípé a ti pa jésù lára fún ọ a ti ṣá a lọ́gbẹ́ fún ọ ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tìrẹ bí o bá lè gbàgbọ́ lónìí a ó rà ọ́ padà èyí jẹ́ wípé jésù fún ara rẹ̀ pẹ̀lú agbára ọlọ́run yóò mú ọ kúrò lábẹ́ ìsìnrú èṣù lábẹ́ gbogbo ìyà tí ó ń fi jẹ ọ́ nítorí pé o jẹ́ ẹni tirẹ̀ nínú kólósè orí kìíní kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹtàlá ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ nínú ẹni tí àwa ti ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀ bí o bá wo ohun tí a kà yìí dáradára ó ń sọ wípé a ti wà lábẹ́ agbára òkùnkùn agbára ẹ̀mí búburú agbára èṣù ti sàtánì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n a ṣì wà nípò kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ a ṣì wà nípò kúrò ní abẹ́ agbára sàtánì sí abẹ́ agbára ọlọ́run aṣíwaníkò aṣíwanípò kúrò nínú ìyà tó ń jẹ wá sí ọ̀dọ̀ ọlọ́run nísinsìnyí a sì ṣe èyí nípa ìdáǹdè tàbí ìràpadà nípa ẹ̀jẹ̀ jésù kristi bí o bá máa ra rẹ̀ sí ẹlẹ́ṣẹ̀ tí o sì bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún ọlọ́run tí o sì ń sọ fún un wípé o kò fẹ́ kú sí inú ẹ̀ṣẹ̀ tí o wà o kò sì fẹ́ tẹ̀síwájú láti máa jìyà lábẹ́ agbára èṣù bí o bá gba jésù kristi gbọ́ tí o sì rántí wípé o ti kú fún ọ ó dájú wípé yóò dá ọ ní ìdè yóò gba ọkàn rẹ là yóò sì dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ìkejì ẹ̀jẹ̀ jésù yìí kan náà ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo ẹlẹ́ṣẹ̀ jẹ́ eléèrí níwájú ọlọ́run bí o bá sì wà nírú ipò yìí gẹ́gẹ́ bí eléèrí kì yóò ṣeé ṣe fún ọ láti gbé lọ́dọ̀ ọlọ́run títí ayérayé bí o bá kú sínú ẹ̀ṣẹ̀ o kú gẹ́gẹ́ bí eléèrí níwájú ọlọ́run bí a kò bá fi ẹ̀jẹ̀ jésù wẹ ọkàn rẹ mọ́ kí ọkàn rẹ kí ó funfun láúláú kì yóò ṣeé ṣe fún ọ láti wà lọ́dọ̀ ọlọ́run títí láé títí ayé ṣùgbọ́n bí o bá lè tọ̀ ọlọ́run wá tí o sì gbàgbọ́ nínú ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi ó dájú pé a ó wẹ ọkàn ẹ̀ṣẹ̀ rẹ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ jésù nínú hébérù orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lè á fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì kò sí ìwẹ̀nùmọ́ kò sí ìmókúrò fún ẹ̀ṣẹ̀ wa láìsí ìtasílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi kò lè ṣeé ṣe fún ẹnikẹ́ni láti rí ojú Olúwa nítorí wípé eléèrí ni a tanù níwájú olówa láti má lè gbé iwájú tàbí ilé ọlọ́run títí nínú matthew orí kẹrìndínlọ́gbọ̀n matthew orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni jésù fún ara rẹ̀ ti sọ fún wa wípé nítorí èyí lé ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú tuntun tí a fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ a ta ẹ̀jẹ̀ Jésù Kristi sílẹ̀ fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàgbọ́ fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàdúrà tí ó sì ké pe Olúwa wípé òun fẹ́ ìmúkúrò ẹ̀ṣẹ̀ ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ nítorí bẹ́ẹ̀ rántí wípé ohun kìíní tí ẹ̀jẹ̀ Jésù máa ń ṣe fún wa ni wípé ó máa ń rà wá padà ó máa ń gbà kúrò lọ́wọ́ èṣù lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ó sì máa ń dá wa ní ìdè ìkejì ni wípé ó máa ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù ó máa ń mú ẹ̀ṣẹ̀ wa kúrò ó máa ń mú wa di aláìjẹ̀bi níwájú ọlọ́run ìkẹta ni wípé ó mú wa sánmọ́ tòsí gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni ó jìnnà sí ọlọ́run bí o bá wà nínú ẹ̀ṣẹ̀ rẹ kì yóò ṣeé ṣe fún ọ láti wá síwájú olówa nítorí wípé ẹ̀ṣẹ̀ a máa yani nípa sí ọlọ́run ẹ̀ṣẹ̀ a máa mú ìkéle tàbí ìdábò sí àárín wa àti sí ọlọ́run nítorí bẹ́ẹ̀ ni aisa sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ wa ni ó jẹ́ kí a jìnnà réré sí ọlọ́run ṣùgbọ́n bí o bá lè gbàdúrà tí o sì gbàdúrà wípé o gbàgbọ́ wípé a ti ta ẹ̀jẹ̀ jésù sílẹ̀ fún ọ nípa ẹ̀jẹ̀ yìí ni a fi lè mú ọ súnmọ́ iwájú ọlọ́run éfésù orí kejì wo ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n nísinsìnyí nínú Kristi Jésù ẹ̀yin tí ó ti jìnnà réré nígbà àtijọ́ rí lè mú súnmọ́ tòsí nípa báwo nípa ẹ̀jẹ̀ Kristi nípa ẹ̀jẹ̀ tí Kristi ta sílẹ̀ ni a fi mú ẹni tí ó jìnnà réré ẹni tí ó ti ṣáko lọ ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti yà nípa sí Ọlọ́run lè a fi mú irú ẹni bẹ́ẹ̀ wá súnmọ́ tòsí láti wá gbé ní ilé ọlọ́run láti ní àlàáfíà ọlọ́run láti ní ìdáǹdè ọlọ́run láti di ọmọ ọlọ́run ìkẹrin nípa ẹ̀jẹ̀ jésù ni a fi bá wa làjà tí a sì jẹ́ kí a ní àlàáfíà a tún wo kólósè lẹ́ẹ̀kan sí i kólósè orí kìíní ẹsẹ̀ ogún àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo làjà lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébò rẹ̀ parí ìjà mo ní nípasẹ̀ rẹ̀ ìwọ̀n ìbáṣe wọn ìbáṣe wọn ìbáṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ni a ti parí ìjà tí ó wà ní láàrin ẹlẹ́ṣẹ̀ àti Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹni tí ó ń bá Ọlọ́run jà Ọlọ́run pàápàá sì kọjú ìjà sí ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n láti ìgbà tí jésù kristi ti kú ní orí igi àgbélébò tí ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ jésù kristi ni ó jẹ́ ohun tí a fi ń bá wa làjà láàrin àwa àti ọlọ́run bí o bá wá sí ọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ti ń bá ọlọ́run jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ọlọ́run sì kọjú ìjà sí nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọwọ́ rẹ̀ bí o bá sọ fún ọlọ́run wípé o fẹ́ di ẹni tí a padà o fẹ́ bá ọlọ́run làjà o sì ń fẹ́ kí ọlọ́run kí ó fún ọ ní àlàáfíà kí àlàáfíà kí ó wà láàrin ìwọ àti ọlọ́run kí ó sì wà nínú ọkàn rẹ sí ọlọ́run kí ọlọ́run kí ó sì ṣe àṣepé iṣẹ́ ìgbàlà ní ọkàn rẹ bí o bá gbàgbọ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi àbá ìwọ yóò lè bá ọlọ́run làjà gbogbo ohun tí ó sì wà ní ìgbésí ayé rẹ tí ọlọ́run fi ń bá ọjà ọlọ́run yóò mú gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò bí o bá lè ṣe bẹ́ẹ̀ ní àṣálẹ́ yìí ó rí ojú rere ọlọ́run gbogbo ìjà tí ó sì wà láàrin ìwọ àti ọlọ́run nípa ẹ̀jẹ̀ jésù kristi a ó mú gbogbo rẹ̀ kúrò pátápátá ìkarùn-ún adáwaláre nípa ẹ̀jẹ̀ jésù kristi adáwaláre nípa ẹ̀jẹ̀ jésù kristi wo róòmù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹsàn-án ó wí mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀ lí a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀ ó sọ wípé a dá wa láre bí a bá wà lábẹ́ ẹ̀bi a wà lábẹ́ ìdájọ́ Ọlọ́run bí a bá wà lábẹ́ ẹ̀bi a jẹ́ ẹni tí ó ń retí ìbínú gbégbóná Ọlọ́run ṣùgbọ́n bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run tá a sì sọ fún ọlọ́run wípé à ń fẹ́ ìdáláre nípa ẹ̀jẹ̀ rẹ̀ bí a bá ti ń wẹ ọkàn rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ jésù kristi lójú kan náà ni ìdáláre yóò wá èyí ni bíbélì ṣe ń sọ fún wa wípé ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú kristi jésù kì í ṣe fún àwọn tí ń róbọ ẹbí wà fún àwọn tí ń róbọ ẹbí wà fún àwọn tí ó rò wípé wọ́n lè lọ sí ọ̀run nípa fífi owó fún àwọn alágbe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 ó wí pé bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀ ohun tí a pè ní ìmọ́lẹ̀ ni ìrere Jésù Kristi tí ó tọ̀ wá wá ohun tí Ọlọ́run sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ tàbí yálà ẹbọ sísun tàbí ẹbọ mìíràn ìmọ́lẹ̀ ni wípé nísinsìnyí Jésù ti kú fún wa ní orí igi àgbélébò bí a bá tọ̀ ọ́ wá bí a bá ké pè é bí a bá sì fi ìgbàgbọ́ wa sí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀ bí a bá wo ọ̀rọ̀ ọlọ́run tí ó ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa tí a sì ń rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tí a ń béèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run wípé a fẹ́ gbé a fẹ́ rìn gẹ́gẹ́ bí ó ti là sílẹ̀ nínú ìwé mímọ́ èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀ bí a bá fẹ́ ṣe ìpinnu tàbí a fẹ́ gbé ìgbésẹ̀ tàbí a fẹ́ ṣe iṣẹ́ tàbí a fẹ́ dáwọ́lé okòwò kan a sì ń béèrè wípé kí ni ọ̀rọ̀ ọlọ́run ti wí nítorí pé a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí jẹ́ wípé à ń rìn nínú ìmọ́lẹ̀ ó wá ń sọ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ó rìn nínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ Ọlọ́run ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo ayé tí a wà yìí jẹ́ ayé tí ó lè rí ayé tí yóò sì máa mú èérí tàbí ìdọ̀tí bá wa nípa ti ẹ̀mí bí kì í bá ṣe wípé a ní ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó ń nù tí ó ń mọ́ ní ìgbà gbogbo ní ojoojúmọ́ kì yóò lè ṣeé ṣe fún wa láti pa ara wọn mọ́ kúrò nínú àwọn ohun tí ó wà nínú ayé ìkeje ẹ̀jẹ̀ yìí kan náà ni ń pọn ní ìgboyà láti wá sí ọ̀dọ̀ ọlọ́run àti láti gbàdúrà àti láti di ìlérí ọlọ́run mú nítorí wípé nígbà gbogbo tí a bá wá sí iwájú ọlọ́run a wá nítorí ìwẹ̀nùmọ́ tí a ti ní nípa ẹ̀jẹ̀ jésù kristi nínú hébérù orí kẹwàá hébérù orí kẹwàá láti ẹsẹ̀ kọkàndínlógún ará ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ Jésù a ní ìgboyà láti wọ ibi mímọ́ nípa ẹ̀jẹ̀ Jésù ohun tí a ń sọ fún aníhìn ni pé àwọn ọmọ Ísírẹ́lì kò sí ẹnikẹ́ni tí ó ní àǹfààní láti wọ ibi mímọ́ lọ nítorí pé ẹni tí ó bá wọ ibi mímọ́ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ikú yóò dé bá a nítorí kò sí ẹni tí ó mọ́ tó bẹ́ẹ̀ ẹni tí a gbà láàyè tó bẹ́ẹ̀ láti wá sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ ṣùgbọ́n ní ìgbà tí Jésù Kristi ti dé ni aṣọ ìkélé tí ó wà ní tẹ́ḿpìlì lè àti fàáya èyí jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ tọlọ́run wá nísinsìnyí bí ó bá wá pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi yóò jẹ́ kí ó lè wọ ibi mímọ́ lọ òun ni ó fi sọ wípé ará àwọn tí a ń pè ní ará ni àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wọ ẹ̀nù àwọn tí a ń pè ní ará ni àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ àwọn tí wọ́n ti di arákùnrin tàbí arábìnrin nínú Olúwa àwọn tí wọ́n ń gbé ìgbésí ayé ọ̀tun ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípa báwo nípa iṣẹ́ ọwọ́ wa ni tàbí nípa òdodo tí wa tàbí nípa ohun tí a ti ṣe tàbí yálà àṣeṣe ọlọ́run tàbí àṣeṣe àwọn ènìyàn ó ń sọ fún wa wípé nípasẹ̀ ẹ̀jẹ̀ jésù kristi nìkan ṣoṣo ni a fi lè wọ ibi mímọ́ lọ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí o yé ọ wípé nígbà tí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ta sílẹ̀ fún ọ ní orí igi àgbélébò nígbà náà ni yóò lè ṣeé ṣe fún ọ láti lè ní ìgboyà láti wọ ibi mímọ́ lọ láti wá sí ọ̀dọ̀ ọlọ́run ìkẹjọ ó fún wa ní ìṣẹ́gun ẹ̀jẹ̀ yìí kan náà ni ó sọ wá di aṣẹ́gun aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ aṣẹ́gun lórí ikú aṣẹ́gun lórí àwọn ẹ̀mí èṣù aṣẹ́gun lórí àìsàn pẹ̀lú ó sọ wá di ọba ó sì jẹ́ kí ọ̀rọ̀ wa kí ó ní agbára nítorí pé ìgbà tí a ti wẹ̀ wá nù ni ẹ̀jẹ̀ Jésù Kristi yìí ni ó ti sọ wá di ọba bí a bá dúró láti gbàdúrà a gbàdúrà gẹ́gẹ́ bí ọba bí a bá dúró láti sọ̀rọ̀ a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba bí a bá dúró láti pàṣẹ a pàṣẹ gẹ́gẹ́ bí ọba nítorí wípé iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó ti ṣe ní ìgbésí ayé wa ẹ jẹ́ kí a wo ìfihàn orí kìíní láti ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹfà àti láti ọ̀dọ̀ Jésù Kristi ẹlẹ́rìí olóòótọ́ àkọ́bí nínú àwọn òkú àti aláṣẹ àwọn ọba ayé ẹni tí ó fẹ́ wa tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa fiyè sí i dáradára ó fẹ́ wa ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ omi nínú ìgò tàbí níbikíbi kò lè wọ ẹ̀ṣẹ̀ rẹ nù omi níbikíbi yálà abò létí òkun tàbí ẹnikẹ́ni gbàdúrà sí i kò lè wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù ó sọ fún wa wípé ẹni tí ó fẹ́ wa tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa ní ẹsẹ̀ kẹfà ń sọ fún wa wípé tí ó sì ti fi wá jẹ ọba ó fi wá jẹ ọba àti àlùfáà fún ọlọ́run àti bàbá rẹ̀ tí rẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé ìfihàn orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá wọ́n sì ṣẹ́gun rẹ̀ èyí sọ fún ayé pé wọ́n ṣẹ́gun dragoni náà wọ́n ṣẹ́gun èṣù sátánì ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó máa ń ṣe fún wa pétérò ti sọ fún wa wípé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ jésù kristi ọmọ bíbí ọlọ́run ni a fi rà wá padà ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà ó ó wọ ẹ̀ṣẹ̀ wa nù òun ló mú wa sọmọ ọlọ́run àwa tí a ti jìnnà rere sí ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa ẹ̀jẹ̀ jésù kristi ni ó mú wa súnmọ́ tòsí òun ló jẹ́ kí a lè bá ọlọ́run làjà tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti ọlọ́run òun ló dá wa láre òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́ tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ lórí àìsàn lórí èṣù lórí ikú àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pe èrò láti ṣe ní ìgbésí ayé wa lónìí bí a bá lè dìde dúró láti gbàdúrà tí a sì sọ fún ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi bí o bá tí ì ní ìgbàlà ẹ̀jẹ̀ jésù ṣetán láti wẹ̀ ọ́ láti gbà ọ́ là bí o bá ń bèrè sọ di mímọ́ ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́ nù tí ó lè wẹ̀ ọ́ mọ́ kí ó sì sọ di mímọ́ bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀ bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró tàbí àìní ni ó gbé ọ dè ẹ̀jẹ̀ jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébò ẹ kí a la inú wa gbòòrò láti sọ fún ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú ọlọ́run a ní ìgbàgbọ́ nínú ọlọ́run a gbàgbọ́ wípé ó ṣeé fún un láti dá wa sílẹ̀ láti dá wa láre láti fún wa ní àlàáfíà láti wẹ̀ wá nù láti wẹ̀ wá mọ́ láti fún wa ní ìgbàlà tòótọ́ láti jẹ́ kí a di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ aṣẹ́gun lórí àṣedédé gbogbo aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu ọlọ́run képe ọlọ́run gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ti tà sílẹ̀ fún ọ. bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ̀ ọ́ sílẹ̀ ó dájú wípé ọlọ́run yóò dáríjì ọ́ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí ó ta sílẹ̀ fún ọ. ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbúkọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló kò ní láárí kò sì ṣeyebíye níwájú ọlọ́run mọ́. ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó wà fún ọ láti lè ní ìdáríjì láti lè ní ìdáǹdè láti lè ní ìgbàlà àṣà lọ́gbẹ́ nítorí àìṣedéédéé wa apá lára nítorí àìṣedéédéé wa ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìná rẹ̀ lè mú wa lára dá. ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀ kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ̀. ní orúkọ jésù kristi olúwa wa ní orúkọ jésù kristi olúwa wa ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀ ní àkókò tí ó yẹ ẹ rán jésù kristi láti wá kú fún wa àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀ àwa ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀ ẹ ti rán jésù kristi láti kú ní orí igi àgbélébò ọlọ́run aláàánú abẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn tí a kò tí ì kọrúkọ wọn sí inú ìwé ìyè lọ́run tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ lọ́rùn à ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébù ní orúkọ Jésù àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé nípa èrò ọkàn wọn nípa ọ̀rọ̀ ẹnu wọn nípa ìrìn ẹsẹ̀ wọn nípa ìṣesí wọn nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn ní ohun gbogbo tí wọ́n ń ṣe ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò à ń bẹ̀ yín wípé gbogbo àṣedéédé gbogbo ìrékọjá gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn àwọn tí wọ́n ń sunkún rìn káàkiri àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn wọn kò lè ní ìtẹ̀síwájú à ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ sí ìwé ìyè lọ́run ẹ ṣàánú fún wọn adúpọ̀ ipò ẹ̀ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀ kí a ṣe ìdíje wa ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹranjẹ tí a ń pè ní kánsà mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. ọlọ́run aláàánú a dúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún un láti ṣe nítorí wípé fún ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe à ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn kánsà lára à ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ jésù à ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébò ní orí igi àgbélébò yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ jésù adúpẹ́pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa ǹjẹ́ mo ń béèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára bí o bá wà níbẹ̀ jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn Ọlọ́run aláàánú abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí ẹ mú o pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi à ń bẹ̀yìn wípé kẹ́ dá ẹni yìí sílẹ̀ ní orúkọ jésù ẹ mú u lára dá ẹ jẹ́ kí ògo ọlọ́run kí ó farahàn ní ìgbésí ayé rẹ̀ kí ara dídá ṣáṣá kí ó lè jẹ́ tirẹ̀ àdópẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ jésù kristi.